رحمك يا رب العباد رجائي رجائي ورضاك قصدي فاستجب لدعائي دعائي رحمك يا رب العباد رجائي رجائي ورضاك قصدي فاستجب لدعائي وحماك أبغي يا إلهي راجيا وحماك أبغي يا إلهي راجيا منك الرضا منك الرضا منك الرضا فجد بولائي àálòkò jẹ́ àágbá kádàrá bọ́lọ́ ni kálífìsì ni. ẹn tí ọba gba kádàrá jama yóò kà wàhálà o bá ní ẹni tí ọba kádàrá yóò gba òdòrò wọn rọ yorùbá rọ kí ó bẹ̀yẹ wọn rọ kí ó dàdàrà kí ó nígbà kan tọ́lọ́ ní kádàrá òun tètè ẹ̀ ní kọ́ àti dad àti rọ kádàrá àwọn wa rọ tiwọn náà ní kọ́ àti dad. àti rọ wọn á fi owó parí ẹ̀ tó gbogbo tí òkú bá parí ẹ̀ owó ni wọ́n parí ẹ̀ tí hmm. ó bá kodoro yẹ ó bá pé kùnì sí kankan ṣé kára rẹ àti ẹ̀fún ní nǹkan kankan kọ̀ wá gbà yóò àpò pátápátá kọ́lọ̀ náà wà mẹ́. gbàdọ̀ọ́tà kọ́lọ́tà ẹ̀rọ wá ní tó.

فإني أعذبه عذابا ọlọ́run ní fàyínì èmi ni mò ń sọ̀rọ̀ èmi ọlọ́run tùhásìbù mọ̀ ájò sí níyà. àdábà. àdábà ìran ìyá kan. la uhazibu ahadam mi yàrá. ìyá tí ìfi nìkan láyé lẹ́yẹ̀ níjà àwọn ẹ̀dí bẹ láyé ni wọ́n ti ń lẹ́tọ̀ọ́ bí ọlọ́run ti ti jẹ wọn àmọ́wò ìtẹ́yìn ọ̀jẹ ẹnìkan ọ̀jẹ wẹ̀rì ọlọ́run ò wọ́n jẹ wá níjà o. èyíkéyìí ìyà wọ́n jẹ wá. àbíyá adájẹ àbíyá kó wọ́n yà jẹ kankan bẹ̀. àmín. a àwọn ayé ìdí agbọ̀ yé pé àfẹ́fẹ́ ìyá ju ìyá lọ. Hmm. àti pé ìyá ní grace ọlọ́run àwọn ibi kankan bẹ̀. jẹ́mbà nàmà nígbà yẹn náà a yorùbá ní ìyàwó tó yà láyé náà ní àdá ọyọ ọ̀pẹ ó sì náà fẹ́ pa ni wọ́n yẹ ná dáadáa ni kọlọ́mọ jẹ wá ètò àyà yìí ń gbọ́dọ̀ ní ní múra sílọ alẹ́ ikò máa tọ́ kalẹ̀ fún yín àwọn àfà wọn náà aleke ní ọ̀nà míì aleke ní múnfìlùwà múnfìlùwà tó ní jẹ́ múná sílùwà múnfìlùwà kò ní jẹ́ múná sílùwà sudani òjókòó wáyé títa bí máa ń rí ọ ní agbọ́dọ̀ wa máa bọ̀ lọ́kẹ̀kẹ́ káyọ̀ máa bí ọ ní kí ó ní ìfẹ́ máa dáhùn tó ti máa dáhùn ọ̀tá dáhùn tí ó láyé dé ìtàn gbowó máa bọ̀ wájú bí jẹ́ èyàn máa kẹ́kọ̀ọ́ mi náà lẹ́nu àfẹ́ níbi olójú yìí o ọmọ akẹ́kọ̀ọ́ tó ti o ó débi pánọ́ọ̀lù tàbí ìdádí tí ìdádí rẹ̀ ti ná tí èdè pé ń sáńlé kéwú ètò pé bàbá débi kí ó báyìí bàbá fi ń domi toro ara wọn àwọn èèyàn tí bá ń wò wá wọ́n lè mọ̀ pé àdékéwu ní sẹ́nu kéde sẹ́yìn ọkà òbí ní ìgbìjọ́ pa owó kan tìjókòó náà dé àbá jẹ́ máa fi yorùbá kura nìdí wá sí kò sẹ́ńtì ò lè ṣe dá wà àmọ́ èèyàn wọ̀rọ̀ kọjá yẹ̀ ni èèyàn wọ̀rọ̀ kọjá yẹ̀ ó máa ma yí pé ọ̀dọ̀ làwọn àfa tí wọ́n kí ó tẹ̀lẹ̀ sí dáwà ọ̀wá ní tí ẹ̀ mọ́ wọn ó máa fi kó pé àwọn àfa sọ pé àwọn àfa sọ pé àwọn àfa sọ pé. wọ́n lálẹ́ pé múná sílò ha àtìlẹ́ pé ní mú sílò ha àti pé ìyàtọ̀ ń bẹ níbi fíìlì yẹn nìyẹn abáwọ̀ sùdání ń gbọ́dọ̀ ní tẹ́gbà lọ́wọ́ bẹ̀yẹn ńgbọ́ lọ́n tún náà wọ́n àwọn afárá tún lè ké ní mú zílò wa kí ni fíìlì má di ọ̀dẹ̀ yẹn. àǹdàlá yóò zílò mọ̀nzílò mọ̀nzàl àǹdí ìǹtàlá bárakàlá òfin. ìkéwòn ní ọdún bá lè ké lẹ́yìn ó mí pé ẹ tó bá máa di tó ti ń bọ̀ ní ọgbọ̀ yẹn. èyí tí náà tó gbà ní munasiru wa fífi ìjọba jẹ́ nazala ń gbé wa wà bẹ́ẹ̀ tó jẹ́ sọ̀rọ̀ tẹ́tẹ́lẹ̀ yàrá fi nazala ní àníkẹ́ ìnáwó lè kan ẹ má bẹ̀rù mọ́ ẹ má bẹ̀rù mọ́ tí ó di agbèrè wa kò sí bẹ̀rù bẹ́ẹ̀ bá sọ tẹ gbà ẹ gbà nù bẹ́ẹ̀ tún gbà ẹ tún gbà náà nìyẹn. Aha. Siapa kau eh? Ibrahim. Ibrahim hmm. baru nak Ayat apa? Ayat ayat apa kau? Ayat. Lama. Ah. Anna bil ah, di mana tadi istilah idariyah? Idariyah baru nak lawak. Eh, ayo ya lukono, ayo siapa? Baru lo. Aha. Emora dia bisa. Ayo gagu gue tangkong ke kanan ini. ẹ̀yin ń kọ́ kíwà ni ẹ̀yin wá sẹgbẹ́ ti ń kọ́ wì ẹ̀yin sẹgbẹ́ ti ń kọ́ṣẹ́ ọwọ́ ẹ̀yin sẹgbẹ́ ti ń kọ́ wò ẹ̀yin sẹgbẹ́ ti kúkú tó yọ kọ́ ẹ̀yin ọ̀gá ẹ̀ tó ẹ̀yin ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run sì ju gbogbo lọ ọ̀rọ̀ jẹ́ lọ́ọ́ ṣe dáadáa ẹ̀ka rẹ̀ tó fáyà hàdà lẹ́hàd àwọn lè mọ̀ sáp hàdà lẹ́hàd àwọn lè mọ̀ sáp ṣé ìtọ́lá ń sọ yìí ṣé ń gbọ́ sọ yẹn náà ní kì í sọ fún wọn ni àbí yóò sọ tó bá yá. لأن الله تعالى اعترف سيتا ولم يلتزمه بنو إسرائيل. Nga fi ń fẹ́ wo ìwo lọ́wọ́ sẹlẹ̀ ń bẹ̀ ni pé ọlọ́run mọ̀jẹ̀ wá lẹ́yìn ayà ìgbé tí ẹ bá lọ yapa ìyàtẹ́nìkan ò jẹ́ owó mi jẹ́ yín máyẹ̀tọ́lọ̀ ń wá yìí ọmọ ìṣẹ́lì ò pé àwòká ni wọ́n wọn ò pé olóòsì ni wọ́n. àwọn afá wọn ní fi dáríkà kàwùdáàn lílé ọ̀dàmà àwọn afá ní ọ̀rọ̀ méjì lórí ẹ̀ fàmílì ọmọkàn ń bẹ́ẹ̀ nu wọn sọ pé iná ńlá àǹtálà pé àga ẹ̀ tẹ́kù yẹn ọlọ́sọ̀ lè á nà wá dàwú àpò torí àdé ọlọ́run òdòdó ni ó ti lọ́wọ́ sọ wọ́n wọn la yóò kéde fún mi à ọlọ́run kì í ṣe àbàdé. a ó ní ìmí múnásílò àlẹ́kùn máa sọ fún yín. sọ́dọ̀ wàhálà mọ̀nkàfàrà bá ìzáyà àbí ìháyà. ọwọ́ àti wà gbé ẹni bá kọ̀ lẹ́yìn ti sọ ntàwí kalẹ̀ bá àdúgbò iná wúlá yóò zílẹ̀ ha iná wúlá yóò zílẹ̀ ha wọ́n sọ. torí ọlọ́run ṣe má jẹ̀rù pé pàmáyé fún ibà ní kó ń sẹ́ǹtì sàkìlà ńgbà tí a rí pé májèmú ti bẹ lẹ́yìn rẹ̀ yìí nìkan. ó lè àwọn onílé àwọn onílé àkọ́kọ́ rẹ̀ wọ́n yà bẹ̀ wọ́n ní wọ́n béèrè tébù mọ́. àwọn àfáà tí wọ́n sọ yìí ayàdú àmúráhùn wọ́n fọ̀rọ̀ wọn ní agbára pẹ̀lú ẹ̀rí yìí ni ana nasara lam yarifuna a illa ti fi kalima ida sai ha fi kutube to pe a gbọnu tan wọn kankan rí kan sọ bá gàdé rí àbá ti kànú tàn ìta ọ̀rá ta àbí kankan bá ti kà ń bẹ àdínú ìdílé àbá ti kà ń bẹ a gbọnu sí pé bá gàdé rí o oúnjẹ orí ẹ̀dẹ̀ rí o àgbọ̀rí ọ̀sọ̀ nìyẹn tó bá ń ìtàn ìtàn ìtàn gbé wá. ó kú kí lélẹ́lẹ́ kó mú tán rẹ̀ jẹ. ẹ̀rí tí ha láwọn náà sọ̀dá ti là káná ti rí dàda ìdánlé àwálì ìwà áfẹ́ yìí kálọ́lá sọ̀ ni ńgbẹ́ pé tí ànábì ni fún àwọn àti ìgbẹ̀yìn ìgbẹ̀yìn yẹn kọ́ máa bẹ bẹ́ẹ̀ ààrẹ yẹ́ bí sọdún ẹ̀rí. ká ní ọba sọ ni wọn bá sọdún lábẹ́ àwọn yìí pé jọ ń gbé kọ́ sọ ẹ̀rí. àwọn àlùfáà tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ àgbọ̀ pé bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ sínú kùránì ní àdìtú tó dì tí ò tú ẹ lè sọ pé pọ́nyán tó wúlò àfa ilé lè sọ pé èròǹgbà tó lórí ẹ̀nì kò sì sọ ilé náà lè pé tó náà ní olóòtú wí irú ẹ̀ láyà ẹ̀. wọ́n ní wàlẹ̀ háyà àfìlẹ̀ àkíkọ́ mùtẹ́mìlá àyà yìí ní pàápàá mo tẹ́ nílà ní àyẹ̀dẹ̀ pé èmi lè pé èmi lè sọ pé ọ̀sọ̀ àwọn lè sọ pé kọ̀sọ̀ méjèèjì lọ bá mu. làyẹ̀fẹ̀ tí wò ìsánù àyẹ̀ ti sí ma fi àrà ẹnìkan ò lè dá hàn pé ọ̀sọ̀ tàbí pé kọ̀sọ̀. fàáyín kọ́lá kọ́ ìlú tí ẹnìkan bá wà sọ pé limaza lamnajsin bi annaha lamtansil tọ́lẹ̀ lamtansil àwọn lamtansil tí ẹnìkan bá sọ pé kílódé àti sọ pé kọ̀sọ̀ lẹ́yìnà aláàtújáde bí kùtùbì yìí torí pé àbánuwé wọn kílódé àti kí ọ̀sọ̀ àsọ̀pá àdìsọ bẹ́ẹ̀ ìsìrè fọlìjàwáàbù àníhàdá sáà yìí tí ẹ ó ní pé làálà á fi jumla mọ́nù síyà wákùríkà ní dínì nàzára. ó lè yára tí wọ́n gbàgbé àìmọye lára òfin ẹ̀sìn wọn tí wọ́n ti gbàgbé dànùdànù dànùdànù àwẹ̀ àǹgbà ìtàn náà ní àwẹ̀ níbo lẹ́ni gbàgbọ́ tẹ̀ ní ìlú. wọ́n ti gbàgbé wọn àmọ́ oṣù dídé mọ́ ìbáwẹ̀ báyìí nù wọn yọmọ lẹ́ni bìrẹ̀ wò kéèyàn gbóhùn búrẹ́kì lágbo méjìlá ọ̀sán. lórí mo sọ̀rọ̀ ní ìṣe pé òtùbà rẹ̀ o òtùbà rẹ̀ o bá ti ṣe ta àwọn ọ̀dọ́ ti búrẹ́dì o níjọba níjọba búrẹ́dì dàbà mu kò létò kò ní pẹ́ gbogbo ọmọlẹ́yìn yíṣá tàbí ọmọlẹ́yìn àmọ́ jésù tẹ́gbẹ̀rẹ̀ wọn kò ní pẹ́ báyìí ni wọ́n ń báwẹ̀ tẹ́gbẹ̀ àwẹ̀ yẹn á papọ̀ mọ́tàwọn tẹ̀kọ́ ti haúsá tí ọ̀pọ̀pọ̀ mọ́tò orílẹ̀-èdè bòmí lọ́wọ́ ọ̀bàdàn yìí lọ́wọ́ agboolé kan tọmọlẹ́yìn jẹ́sì bá ń gbó ń gbá wẹ̀ tí ẹmọ yẹn mẹ́wàá àwẹ̀ wọn ìbẹ̀rẹ̀ àwẹ̀ wọn ò ní papọ̀ ìdínú wọn ò ní papọ̀. inú ilé kan náà bàbá máa ń bírèkì láago méjìlá tí ìyàwó bírèkì láago mọ́kànlá wọ́n máa ń bírèkì délé ni. ìní ìsìn àwọn ń bá àwẹ̀ lọ́wọ́ insha allah ta'ala wọn gbà bẹ́ẹ̀ nílọrin wọn gbà bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ wọn gbà bẹ́ẹ̀ nílẹ̀ haúsá wọn gbà bẹ́ẹ̀ ní gbogbo nàìjíríà wọn gbà bẹ́ẹ̀ ní ghana wọn gbà bẹ́ẹ̀ ní saudi wọn gbà bẹ́ẹ̀ ní amẹ́ríkà wọn gbà bẹ́ẹ̀ ní london. ní china púpọ̀ àyè láyé. níbi tó yẹ pé àwọn ti ń sùn lọ́wọ́ sí jẹ́ fi hàn án. aago tí wàá ní ìsìn aago mẹ́ta lọ́dọ̀ àbí. tẹ lé àtòkò tá a yìí tẹ ka ìní àsìkò tẹ lé ń làsìkò àwọn kan ń wákàtí méje wọn mi wá lọ. àjọ àlọ́ wà lẹ́sìn bó ti àjọ bẹ̀rẹ̀ àwẹ̀ ni nígbà tẹ ìjọ náà bá mọ níjọ́ tí àwẹ̀ ti wá di one ìjọ náà di one. kò sẹ́sì ní ìmọ̀ èdè ẹni máa gbé ẹ̀sìn kejì ẹ̀sìn kejì ìmúra ti rí ẹ̀sìn kejì kò sí mi ò dé ibẹ̀ mọ́ gbogbo ojú máa ń bẹ lára ẹ̀ pé kò sí mbọ̀ mọ́. alọ́run àdúgbò ẹ̀kọ́ o. alhamdulilah. tó yẹ pé irú bẹ̀ ni ọwọ́ akọ àwa mọ́ olùmọ̀ àwọn akóńbẹ́ o. wọ́n jà pé àti mọ́ o wọ́n náà lọ lọ́hùn. wọ́n ní àti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ju ọ̀pọ̀lọpọ̀ nù wọ́n ti ju gbogbo ẹ̀ nù kò sí kankan mọ́ páàkì ẹ̀ ń tẹ̀ mọ́ nìsín ju pé wọ́n kàn ń wò sùn ó ti kà lọ. tẹ́ bá dàdúgbò míì lójú kan náà ẹ̀ẹ́dẹ̀ bá sọ́ọ̀sì mẹ́ta mẹ́ lójú kan náà wọ́n máa wọ́n máa wuli ra lórí ilé máa pariwo ilé máa pariwo ìsáwọ́ máa pariwo ilé máa lulu ilé máa jó àwọn ilé máa láago tẹ́tì náà nìyẹn abá ibẹ̀ nìkan oṣù lè yí tẹ̀lé ibẹ̀ yìí ra wa mùsùlùmí tẹ́fẹ́ ànábì wa táwa tẹ̀lé tá a bá dé mọ́sáàsì ìjọsìn tiwa àwa kì í máa ń hó ya lórí ìmáàmù ni ó ṣáájú àwọn àlòkù sì máa ṣe tí bá ń ṣe báyìí òkà pọ̀ tó tọ́ba ní Allahu Akbar wà ló sọ pé Allahu Akbar tọ́ba lọ lè sọ pé ó lè báyìí ìwọ ló lọ lè kan náà lágbórí ń bẹ̀ agbórí ń bẹ̀ kété pé káyọ̀ kú kù sí ara wa káwé ká máa ti jẹ fẹ́ kà tẹ̀ kí a máa jó kìlókìló kí tẹ́gbẹ́ kí ìdẹ́rẹ́ yìí wọ́n ló ti ra wọn òwò rẹ̀ wọ́n lè wọ́n lé ọ̀rẹ́ yẹn gbàgbé dàdànù ìgbàgbé dàdànù. àlè fi yẹn rí lẹ̀ yìí pé ńgbà dàbí abánúwe wọn yẹn ẹ̀ kọ̀ sọ nìyẹn ń kùn ọlọ́run ló wọ́n sọ ló wí tọ̀ ńdàgbé ńdóye ká gbọ̀nà gbogbo gbà táyà méjì bá ti wà fáfọ́tò papọ̀ tí mọ̀rọ́jú òsínú ọ̀kankan náà méjèèjì pípé tí kan ọ̀sẹ̀ kan rìn tí kan ò nípa jù kan lọ méjèèjì náà dákun tó bákan náà àkun tó bákan náà mọ̀tẹ́lá nìyẹn so ńgbà tí ó takora wọn tọ́wọ́lé pé ọba takora wọn ah, ah. Ah, àti pé ńgbà náà tàwa kúkú ní ọkù awàkúra ró awàkúra ró táwọn asọ̀pin pé ìwúlò ìfẹsẹ̀ ilẹ̀ yìí kan lọ. nínú àwọn àǹfààní tá a rí inú ayà yìí ó ní wípé a rí hátàrù tọ́lá bìrì àyà a rí ewu tí ń bẹ́ẹ̀ ní kí àwọn àjọ kan ká máa wá ohun àmì ewu tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ mọ́jà tún fònà àìmọye mùsùlùmí náà ní tuntun wá bẹ́ẹ̀ kò ní lẹ́yìn mẹ́lẹ́kù ló tó kura ń tẹ̀lé ọba fẹ́ mọ mẹ́lẹ́kù lọ ọmọ kura ni lọ́mọ ká sùmọ́túmẹ́ ọ̀gá mẹ́lẹ́kù lẹ́yìn nìyẹn kò sí mi mọ́. nítorí pé ẹ̀yin bá wá mẹ́lẹ́kù sí mẹ́lẹ́kù báyìí dé ìparí máa tẹ̀lé tòmọ́yẹ̀mú ti mẹ́mẹ́ èèyàn ní sábà dé pé. ààrẹ kò ní kéèyàn má ti yìn ní nǹkan kó gbé dandandandan owó sáyẹ ọ̀sìn máa bẹ lọ́hùn tẹ́ bá fẹ́ kọ́lé àwa mùsùlùmí abafẹ́ra mọ́tò abafẹ́ra lẹ̀ abafẹ́ gbéyàwó ìtìkára là á ṣe ìtìkára kí náà pè bẹ́ẹ̀ dẹ̀ wọ́n ìtẹ́pẹ̀lẹ́ ìtìkára ni pé ká bi ọlọ́run léèrè ìgbé ọlọ́run mo fẹ́ nǹkan yìí o tó o bá rí pé yóò lóore fún mi yóò bọ̀ sí i kò bá ní lóore yọ máa lọ èyí bá lóore jù lọ wá sí fún mi bá a ṣe ṣe nìyẹn o àyè máa fi dájádájá tí yẹn mú wá lo irọ́ kọ́mọdún sálẹ̀ nǹkan tí ò ní tí ọjọ́ òjò òwúlò kan pé nígbà tí wọ́n sọ pé débà lóore ṣé tọ́lọ́ kan wá sí fóun tó wá yóò lóore kọ́ tọ́wọ́n máa ṣe bò ọlọ́run bá yóò lóore wọn kàn ó ti gọ̀ báwọn ọ̀pọ̀ sáà ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tiwa. àní tí ó bá lóore ní kọ́ bọ́ sí kò sì ní lóore èyí tí ó bá dá yẹn lọ tí ó dá yẹn lọ́rọ̀ yọ bọ́ sí. lọ́yà tí ó fẹ́ẹ́ fẹ́ máa máa di ìjọba ìdílé ìwọ lọ́wọ́. kí ni wúwo lára nǹkan tó bá wọn. abẹ́ mà pé gbogbo yìí nǹkan láyé kọ́lọ́ báyàn lò anábì lọ sọ bẹ́ẹ̀ pé nǹkan máa ń Tosi láyé ọ̀gá lóbìnrin tó ti bẹ́ẹ̀ la ò sẹ́fẹ́ láyé bí pé ẹni dáadáa wúwo láti jẹ́ pé òkè kàwé nínà tọ́lẹ̀ ti ní ẹwà yẹ ọgbọ́dọ̀ ìtẹ̀jọ́ ọmọ yẹn gidi yẹ ọgbọ́dọ̀ fẹ́ àhà ọmọ sọgbọ́nà pé tí ọba lóore ọba lóore nìyí àyè máa yọ obìnrin tẹ́ pé ibi sábà mi kú ọkọ ẹ̀ ọkọ àlè mọ̀jọ́ náà pé ní ọ̀pá ayé lomi ń da ayé rẹ̀ ń da gbogbo nǹkan tó nǹkan ṣe múkẹ́múkẹ́ tẹ́ ẹ ti pé ọ̀fẹ́yàwó ọ̀fẹ́yàwó fẹ́ gbogbo nǹkan dàbí owó ìjọ ẹ̀bì ha nìkọ́ ha ha ìlà dé owó bá tọ́lọ́ lẹ́tà nítorí pé ẹ tọ́lọ̀ ń fẹ́ tọ́lọ̀ ọ̀kọ́ ìkẹ́mọ́ tí a kọ́ mọ́ fún ìkàbíkèjì kò ní í wà ń bí ìkàbíkẹ́ máa sọ̀kalẹ̀ fẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ ẹnìkan tẹ́ra náà kò kẹ́ máa lọ làwọn mẹ́ ọ̀rẹ́ ń tọ̀ ọ̀hún tó lè sàánú rẹ̀ kà á ń tẹ̀ ọkọ ń tọ̀ ọ̀hún tó lè sàánú rẹ̀ kà á ń tẹ̀ ìyàwó ń tọ̀ ọ̀hún tó lè sàánú ẹ̀ kà á ń tẹ̀ kọ́ńbà jẹ́ pé ìjọsìn lè di lọ́wọ́ kọ̀kẹ́ náà ẹ̀ gbọ́ wẹ̀ yorùbá wọ́n tọrọ bá wọ́n tíyàn bá fẹ́ dà wọ́n jọ wọn tíyàn bá níyàn bá fẹ́ mú wọn ó kó àgbàdo ọ̀rẹ́ wọn ní kọ́ jóná yorùbá yẹn ó kì í yẹ àwọn kékeré ò ti ṣe gbọ́ yé nígbà nínú oko kí ní jábà ní làáfíà kò yẹ láyé ìjọ òun tí wọn bá ṣe nǹkan bá kórè oko tán wọn máa kọ́ ilé ilé làǹfẹ làbà ilé tí wọn bá fi ewé kọ́ làǹfẹ làbà wọn àkọ sínú oko ilẹ̀ wọn àkọ àbàdo dà sí àti iṣu bí àsìkò tí wọ́n máa padà ní ìdí ẹ̀ àsìkò wọ̀sọ̀wọ̀sọ̀ yẹn wọn ò ní fẹ́ kó wéèsì dànù wọn àpò síbẹ̀ yóò ti wá gbẹ kálábàdú ni káníṣu ni yóò ti gbẹ síbẹ̀ tó bá dàsìkò tí ò sí nǹkan àwọn nǹkan yẹn ń ta mọ́ wọ́n lọ́ wá máa mú díẹ̀ yọ máa jẹ́ ayé ìgbà náà kò sí à ń bọ́ yàrá nǹkan báyìí kálukú ni ó sì tó jẹ́ ọ̀jẹ̀ ńgbà yẹn ọwọ́ àti ó ti lóògùn ẹ̀fà máa gbé ọwọ́ dàsìkò yàn nítorí wọn mú díẹ̀ díẹ̀ nì ṣùgbọ́n rẹ̀ ẹ̀ka ọlọ́ọ̀fẹ́ dẹ̀ ìyàn sí i ọlọ́run fẹ́ dẹ ọfẹ́ fi ọfẹ́ fi pa torí pé ní tọ́jọ́ tí ọlọ́run máa bẹ ní pa ọ̀rẹ́ ó sàn tó wá gbàgbà ló ń bì hmm. wá gbà tó ń bì ọlọ́run àkọ́jú náà sí ìpinnu náà yóò bá wọn wọn wọn ṣe ìdáǹdè bẹ́ẹ̀ ọlọ́run àwọn bẹ̀ ọ́ má torí kọ́ bẹ̀ nìkan wí má fi àjà wa bó bá ní ìdìbò àwùjá bá lọ́tọ̀ wá àwùjá wa náà. àyèmá wá ìwàkuwà. wọ́n sọ pé gbogbo ìjọ gbogbo ẹni tí bá ń wá tí bá ń wá mẹ́rẹ́kù fàkọ́ ní aráàlú áńfúsà àwọn lílì ìlàkì wọ́n sẹ́yìn ara wọn síbàárẹ̀ nìyẹn. tábàárẹ̀ ló sọ yìí pé ọ̀rọ̀ sọ yìí àdìsí kan bẹ mùtàwáfíìrù dà ń pè àdìsí náà sábàdì mùtàwáfíìrù dé àdìsí ò níyàn nù àtẹ̀kí àwọn tí wọ́n gbà wá jàmá àtún mí jàmá àti mí jàmá àti mí jàmá àti ni. yẹ́dẹ́ àwọn àpọ̀lọpọ̀ àwọn àlùfáà ní ní tọ́bákà tí wọ́n mú gbà wá báwọn tọ́bákà míì náà gbà wá bẹ́ẹ̀ náà tí ò sí sọ pé bóyá wọ́n kúrọ́ ni kò sí sọ pé wọ́n kúrọ́ olú nàmbà wán làdísì nàmbà wán lóye bí buhari jẹ́ nàmbà wán lẹ́yìn ìkùrán kárí lẹ́yìn ìkùrán kárí pé tí àgbẹ̀ tó ń bẹ lókè bẹ̀ yìí tó tún fẹ́ bẹ nílẹ̀ tẹ̀lé kùránì ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wa bùhọ́rì ni. obìnrin náà lọ bí tànú wa gbàtọ́ kẹta lọ nàìjíríà yìí sí ẹ̀wọ̀n lè jẹ́ ọkọ̀ wa ní muhammadu ẹ̀ńtọ́jọ́ rẹ̀ jẹ́ muhammadu pé nǹkan mi ò tún wá tẹ̀lé ó wá fi bọ̀ ní ilé. kùránì náà gẹ̀rẹ́ buhari náà wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní. ọlọ́mọ afamílì kọ sálẹ̀ nìkan so ń júwe agbára ẹ̀ nípa jàmá ó sì bá ní tọ́jú ẹ̀ àsìkò lílo rẹ̀ àsìkò ìwúlò rẹ̀ sáré tí bàbá bá di ààrẹ sáájú lẹ́yìn kò wúlò tó sì ìbá ti jẹ́ bó ẹ̀yìn bá ti lọ tá làbá wà pàkàlẹ̀ sí gbogbo àwọn èèyàn náà ń jẹ́wọ́ pé ọ̀dà àṣìwà lọ. wọ́n máa ń jiyàn jiyàn tà wọ́n padà jẹ́wọ́ nìyí. wọ́n náà kàn jiyàn tó ní nìkan nítorí ààrẹ torí rẹ̀ ló fi kéde ààrẹ mọ́ náà fẹ́ já ààrẹ mẹ́à lọ́ba kéde kéde àmọ́ tí wọ́n kéde ibu ní abajá wọ́n kéde ní dọ́là dọ́là hmm. ojú tí wọ́n ti dọ́là wọn. ọlọ́ba ní fipá wọn nìyí lásìkò tí ó wúlò fáwa tó wúlò fóun náà níjọ́ tí ń bẹ lọ́dọ̀ kò fowó jẹ á ń bè níjọ́ tó ẹ̀sán pé òun ti ń pàdé òun ti lọ pàdé ọlọ́run. ẹ wo àdúrà níjà dùnà lọ́wọ́ yóò kọjá ọpọlọ ìfọ̀dì níjọ́ náà wò àdúrà ní káfà sọ̀rọ̀ lọ pé ọlọ́ọ̀bá nínú buhari lọ́wọ́. àmín àmín àmín wọn ò lórílẹ̀-èdè yẹn dáadáa kọ́mọ́ sáríkà ń bẹ̀ wọn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbẹ̀gbọ́dọ̀ ní pín ọ̀rọ̀ àdìgbà kan náà ṣùgbọ́n tá a sọ ni pé sáríkà nílùú tó bá dáa ọ̀kan oúnjẹ pé èèyàn sáríkà sáríkà rárá bí oúnjẹ kọ òwúrọ̀ ìjẹ tó wù ú kọ̀ọ̀kan lé o kọ̀ọ̀kan léere o yọmọ pé léere o kò sí kò sí hẹlẹhẹlẹ kan fún sáríkà orílẹ̀ tó lè wà délé lówó tó lè máa fi hà ah, ìdílé kò sí ìpẹ́lẹ̀ tiẹ̀ náà ó lè àjẹ́ mẹ́wàá nílé olówó kọjá ọ̀kan tiẹ̀ náà ọkọ̀ ojú ẹ̀ onúọ̀lọ́kọ̀ tiẹ̀ náà yóò tún máa wọ sọ́ọ́rí àwọn eléyìí ni wọ́n sọ ayé di dàbí nì wọ́n làwọn lọ́dà ìta wa oríwá oríwá sì mú wọn náà yóò tún máa mú wọn lọ. ní ìsìn bíi aago ara gànà jọ́hún ní ẹ̀yà wọn ti sẹ́yìn. <laughs> Ah, bàbá ní òwò onígbogbo owó ìyẹn ma gbogbo bí ẹ kó lọ ah, mùsùlùmí a gbọ́n pọ̀ mùsùlùmí a gbọ́n. mọ́ pé owó yẹ àtẹ́kì wáyé òsì yẹn ìní ọkùnrin ẹ̀yìn akó lọ́lọ́lọ́ ọ̀rọ̀ pé nǹkan ó jẹ nǹkan kan rárá bẹ́ẹ̀ kan kọ̀ máa ń sọ kan ọ̀gá lọ bẹ̀ tààrà ni pé ó wá bẹ́ẹ̀ ń bì wọ́n níbẹ̀ ìta ló ní lọ́wọ́dá òkè àbá àkó gbà wá. kò sí wàhálà. sẹ́wọ̀n yìí pé ẹni tí ó gbé nǹkan oníkan oníkan wọn wà nǹkan rẹ̀ oníkan ti mọ̀ pé kọ́nà ló gbé sí.

wọ́n èrí kankan ní ìsìn wọ́n wá wọ́n wá wọ́n èrí kó orí kankan tí wọ́n rò máa ń tì. bàbá àkọ́kọ́ ṣe ṣí wọ́n ní aláṣìwí làámú ẹnìkẹ́ mú aláṣìdàkẹ́ kọ̀kọ́kọ́ pariwo kọ̀kọ́kọ́ sọ̀rọ̀ ó ti mà pé àṣetorí òní lọ́lọ́run fi kọ́kọ́ yóò ṣe nílé òní nígbà tó wà lógun kó lè mọ bí ó lè ṣe lónìí. bọ́lá máa fi kankan ṣe ọ́ lónìí má bàánú jẹ́ ọmọ tó lọ fẹ́ pàdé lábẹ́ rẹ̀ alábìyá máa ṣe jàmá kọ́lá ní kọ́ máa ṣe. wọ́n lè lọ́wọ́ lọ yí pé níta ẹ̀tọ́ yìí àdìsí kan máa ń bẹ tó máa fẹsẹ̀ nílẹ̀ tí ọ̀tá kò báyìí ánàkùnrin ìta tọ́lá ká sí nínà nàbí sallallahu alaihi wasallam àyàtà fàárà àwọn ìǹsì kọ́ ọ̀lẹ̀ kọ́mùrì àwọn akùnrin sí ní ojú wa ni wọn fi gbé ọ ó sì wá òdìdé ńlẹ̀ onírànṣẹ́ tẹ́pẹ́ lóòótọ́ wá ní fún aláàbì kan táì mọ̀ pé lódodo ti dàgbà bí ọlọ́run ìdókòlẹ̀ ìdókòlẹ̀ ìdókòlẹ̀ wà nìyí ààyè máa wí máa wí lọ́rọ̀ rẹ̀ náà ṣùgbọ́n èyí táwọn táwọn ń gbà lámì ń tà wá fi kànnà wá fi kànnà wá. á àlejò wa ò fi kí láàbì àwọn báyìí sàlàyé ọ̀sánà ọlọ́run ní kí n tí ó bá wọn lẹ́rù wọn fi jọ́ àwọn lẹ́yà mọ́ wọn. dèdè alẹ́ ló sùpá ni anábì ní sọ fún sùpá tí ń bẹ́ sọ́mà wọn kọ́ máa sọ kalẹ̀ bọ̀ lójú wọn tó bá délẹ̀ kó pín méjì kíkan wà mí kíkan wà mí anábì ní òsùpá máa bọ̀ fẹ́ bọ́ lọ́wọ́ bá lọ́ba rán mi ń sẹ́ máa bọ̀ olùsọ̀kalẹ̀ bọ̀ olùsọ̀kalẹ̀ bọ̀ olùsọ̀kalẹ̀ bọ̀ olùsọ̀kalẹ̀ bọ̀ ó ti di iṣẹ́ fẹ̀sán méjì ìkan bẹ́ẹ̀ bí ìkan bẹ́ẹ̀ bí ìmọ̀lẹ̀ wa ìmọ̀lẹ̀ wa bolẹ̀ ádàbẹ̀ pé ìmọ̀lẹ̀ tó sírókè pẹ̀lú wa bolẹ̀. wọ́n yọ̀dà kójú ó máa ń lọ padà ń lọ lọ padà màmá ọmọ àbẹ̀dá yìí àmọ́ tó ti kí àwọn àbá ló kí ló dé sí àwọn ọkùnrin tí ọ̀pá lẹ́jọ́ náà nígbà pé wọ́n rí ayé àtàwọn òtún gbà wọ́n ní kéwù kò ní ìyè yìí wọ́n ní wọn ò béèrè ayé wọ́n tàbí kó máa yà kan wá ànábì ló mú un wù wá àwọn ọ̀sọ́ pé wọn bẹ́ẹ̀ ẹ bá ẹ bá sí tó bá tó bá tẹ tó bá dàrá kọ́ńtà lórí kankan pé nǹkan báyìí nǹkan báyìí wàhálà ni àwọn abẹ́rẹ́ òun kankan ni àyè máa ń gbé káyì kankan kan ọlọ́run ti ń ga lọ́wọ́ sọ olóòrùn ti di ọ̀gá bóyá ìlú ọkà tí ìlú ọ̀gá ń bẹ̀ olọ́mà tí ó lókè tí ìlú ọ̀gá ń bẹ̀ olọ́mà kọ́ máa pé sẹ̀kẹ̀dúgbò owó bílíọ̀nù bílíọ̀nù mẹ́fà ní kó yé àkùtì kó gbé wá o kó gún o ọ̀sìn dáhùn láwọn kọ̀dá bá wọn. ìyá ni máa ń tẹ̀lé irú ẹ̀ lẹ́yìn gbogbo àwọn tí wọ́n dánwó ẹ̀ wò èyí tó dọ̀kọ́ dọ̀kọ́ ètò ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ ètò di ẹni kan jagunjagun jagunjagun. nínú àyà yìí àwọn afá ní fàhádà dẹ̀lílu fàhádà dẹ̀lílu alá ànàlẹ́ àzábà yatafawwatu min saksi ila akhar min saksi ila akhar àwọn afá ní ìyà ìyà ẹ̀ṣẹ̀ kan náà irú ẹ̀ṣẹ̀ kan náà téèyàn méjì bá ṣẹ̀ ọlọ́run sì fìyà jẹ ẹnìkan nù wọn ju ẹnìkan lọ. wọ́n lè yọ dáhùn ni o ìyá máa jùyà lọ lára àwọn ẹ̀ṣẹ̀ kan náà nítorí pé àwọn tí wọ́n dáhùn yẹ wọ́n èdè kan náà. àwọn àbọ̀ àní kí lẹ́tù dáì ilẹ̀ dàm kí lẹ́tù dáì ilẹ̀ dàm túlìmù sí ẹ̀tẹ̀lẹ̀ òkú bàtàlẹ̀ yìí ntọ́lẹ̀ mú yàn dáràn ó kéré lọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ kò yẹ kó wọn dárú ọ̀ràn yẹn fún ìkùsọ̀rọ̀ gbèsè ọwọ́ abúdáràn yẹn ìyá ti ọ̀pọ̀ ju ẹni tí ò tó ń láròyé pé ẹ̀ẹ́dẹ́bí ẹ̀mọ̀ pé nǹkan báyìí lọ́wọ́ à ń jágbọ́ yé. ọlọ́run jẹ̀jẹ̀ àgbọ̀ yé ẹ̀jẹ̀ ń tàṣíwájú. wọ́n yá owó náà ànábì sọ̀rọ̀ yìí pé fanata tún láyò kájímọ̀ òun bá òun yọmọ lè kìyà mà wàlá yà ń sọ̀rọ̀ ilé yìí wàlá ìsàkí ìwọ́lá wà dáàbò ní àlè ó wà ó òsáìní kò sáání wàá ìlú mú sẹ́kìlì òun wàrọ́jù ló ń jẹ́ àlọ́láwò ìdáàtàwò láyà sí òun ńlá bí yẹ̀mí wọ̀lá yẹsẹ̀ yìí ìlà bí yẹmi wọ́n ní ànábì sọ wípé àwọn mẹ́ta kan ọlọ́run sọ pé òun ò ní bá wọn sọ̀rọ̀ lórí ìjàmà òun ò ní bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n jẹ́ ẹrú búdé ṣé gbogbo àti ọlọ́run òdì káwọn ìjẹun náà yìí kọ́ ló nínú ọlọ́run ó fún wa ni pé yóò dá ẹnì kọ̀ọ̀kan wa bá sọ̀rọ̀ tí ìdẹ́kọ̀ kó àbọ̀ báyìí yóò da ẹ̀yìn bá sọ̀rọ̀ kọ́lọ̀ sí bẹ́ẹ̀. bàbá ìmọ̀ àmì yóò dá a bá sọ̀rọ̀ kọ́lọ̀ sí bẹ́ẹ̀. ẹnì kọ̀ọ̀kan wa àádọ́wọ̀ lẹ̀ báyìí wọ́n ní àdéhùn yóò máa bá wa sàwádà. kèdè wọn yá ẹ̀yìn mẹ́ta ìta ẹ̀ wọlé kọ̀ ọ̀hún ẹ̀yọ́ àyọ̀ fún táyà bàbá ẹnì kọ̀ọ̀kan. sẹ́mi àgbé ẹ̀sẹ̀ rèé wùdọ́dọ̀ òtítà sọmọ ti ní pólí sínú ẹ tówó yìí tálọ́dà ọlọ́ọ̀dà hàn ọwọ́ tí ọlọ́ọ̀ni èyí gan òsè hàn ọwọ́ tí ọlọ́ọ̀ni gbọ́ adé ìwé ìjà nílé àti ọ. sọ pé mo tóbi pé aláàbọ̀ tó gbọ́ aláàbọ̀ rẹ̀ yóò ti rọ̀ fún adó wọ́n lọ́rùn síbẹ̀ fún wa níbi táwọn ilé ìwà jẹ́ gbúdé ọlọ́run ò bá wọn sọ̀rọ̀ báwọn sọ. owó sì ní pọ̀ lọ́dọ̀ wọn ẹni abáwọ̀dọ̀ ẹ̀ la mọ̀ ìyàtọ̀ ẹgbẹ́ yẹn tó ẹ fi lẹ̀ wọ́n jọ bá láyà wọn ni wọ́n fi jọba wà ọlọ́run jà wà nù wọn. àlejò wa làwọn rẹ̀ o kùsáyé ní kùsáyé àgbàdàgbà tó ti sìn náà tó ti ṣìnà kí ló dé débẹ̀ àgbàlagbà tí sọ́yà bẹ́ẹ̀ tó kò tilẹ̀ gan-an fẹ́ẹ́ tàn kó ìtayà kápẹ́tì náà ní kọ́ kó ti rìtáyà òun á lọ fi tẹ̀lé ẹlẹ́nu bọ́dọ̀ bá ti dì náà ó ní ní wọn pé egun ya rẹ̀ nílé lẹ́kùn lè yẹ bá rẹ̀ ní kọ́ ẹ̀nà lábòsí lómi lé ẹ̀nà lọ́wọ́ òun bí dáadáa kí egun yẹn ó sọ̀kalẹ̀ ẹ̀fìyà jẹ́ tó fẹ́ egun wà ṣùgbọ́n bàlágbà kí ló lọ dẹ́rẹ̀ kílódé tà bẹ́ẹ̀ ọlọ́ni àdáni ìyọ́lọ́wọ́ jẹ ẹ̀ pọ̀ àbáyábà tí bá ń kó ti sọ́wọ́ pé ewu ṣe dìnnà ìdí lọ fún tó ṣe ewu tó kọ́ mi olóbìnrin àgbàlagbà òsì àgbàlagbà àyà òsì ẹ̀bẹ̀rù kọ́wọ́ sí ọ kẹ́rọ̀mà náà máa fọ́ létí. yẹ̀yẹ́ àwọn ẹ̀ ǹjẹ́ yàrá wọ́n etí wọ́n etí ilé wọ́n ilé ké kò sí ké ta nígbà nígbà aláyèranu ìjọ ohun tá aláyèranu ṣé ìráyèrà lọ́mọ ah, sanu àmọ̀ ìgbẹ́ fún ọ o àti ìráyèranu ìráyè ìjókòó tẹ̀ sí tẹlifíṣàn tẹlifíṣàn ẹ̀yẹ ìyẹn ti ó ti ráyèranu parí dájé nígbà náà wọ́n aláyèranu wọ́n á ṣe kíní kan bí wọ́n fi wọ́n fi bọ́ọ̀lù bọ̀gbọ́n yọ obìnrin kan mọ̀kání ń lọ ń lọ tún ọkọ̀ tó lọ mọ̀kání jọ ní ìyàwó olówó ńlá tó kọ̀ lọ mọ̀kání yìí lọ́wọ́ ojú ọkọ rẹ̀ fún mọ̀kání pé ọkọ̀ òun ń kóbìnrin ń tigi níka ń kàǹkà ó lóun ti bọ̀ ṣẹ́jẹ́ pé wọ́n nìkan ni ọbẹ̀ ràn ọba fún kí ọba fún kí wọ́n fún kí yàn lówólówó ó ní ọ̀dà tó di ọkọ rẹ̀ àti pọ́ǹtì ni ó ti mọ̀ pé wọ́n ti kú ọwọ́ wọn lọ́kọ́ bá jẹ́ sábà ń di ọmọ nú ọwọ́ dá a ìyàwó tí màá fi ń tóun fún jẹ lọ́ba kọ́ wá lè lọ́ta pé á ah, òun ti ra òun ọwọ́ àwọn dákọ̀rọ̀ bí á ah, tó bá wọn bàbá ọba wa kì í á kò sí rí ó ní ọlọ́pàá àti àjọkò ti jàmbá dárò ó ní ẹ̀dàkùn bọ̀ ẹ ẹ nà mo fẹ́ rí àti ẹ̀fọ́ yìí wọ sí inú yàrá ńgbà wọlé ní kílò bò ẹ bá burúkú yọ ní wàá kó kù. Ah. àpò àlè sọ̀rọ̀ ọ̀la ah. ọwọ́ lùlùlù kọ́lé tẹ́ ń olùbá ọ̀yọ́ wò lè ní àná gbọ́gbọ́gbọ́ ah. ẹ̀yin gbẹ́mẹ̀. àgbàlagbà ó ti pè ọmọlúwàbí rẹ̀ ọmọlúwàbí rẹ̀ lọ sí sinna wọ̀dọ̀ náà ọ̀bẹ̀wò láàrẹ ọ̀bẹ̀wò láàrẹ tí wọ́n lè tẹ́kàgà lóbi olóbi ìbáraka ìmọ̀ tó tán ni ẹni tí ò ní tó tán báwọn lè fẹ́ pé iná ní lọ́wọ́ lọ́hùn sí ìwádìí ìfẹ́ ló ti dìnnà títí wọn lówó ẹ̀yìn onímọ̀pọ̀ wá wá gbé gún orí ni ẹ̀rọ náà gbé jẹ́ ń tọ́jú ẹ̀tọ́ láyé pátá ìyẹn lè yá ni àléyá tí ń wo àwọn ewúrẹ́ ilé níwò pé ẹkú yàdí àwa ni à ń ra irúgbìn náà wa jẹ́ ń gbé ìpínlẹ̀ ilé ẹran yá ẹkú náà wọ ẹran yóò pẹ̀lú ju ẹ lọ ọbẹ̀ ní ọbẹ̀ ní ẹnkí ní ẹnkí ìbò. ẹ máa ń ṣe ìwọ̀ ẹ̀sẹ̀ tí wọ́n ti ń rówó ọlọ́run ọbẹ̀ níbẹ̀ láti kí a máa ní. tẹ́fẹ́ sọ̀rọ̀ wọn nílò ni yọ̀ọ́kẹ̀ tó háwọ́ láàánú ẹ̀rù pa ọ́ nìyẹn òsì ìsìnà kẹrì òsì ìsìnà kò lóògùn kò o lẹ́yìn kó ti mọ wá boríjì níjọ lọ́mọ tó boríjì kọ́mọ sunkún sọ́dọ̀ lọ́rùn kọ́mọ yí ilẹ̀ bọ́ lọ́hùn òsì wọn hàn lára ẹ̀ yóò lára tó bá bí ọmọ. ẹ ìyẹn máa bẹ̀rù ẹsẹ̀ kọ́ máa bẹ̀rù ẹsẹ̀ nítorí ara rẹ̀ wán kọ́ máa bẹ̀rù ẹsẹ̀ nítorí ọmọ tó fẹ́ bí. wọ́n lọ kí ọ̀gá nù wàlíọ̀ lọ́wọ́ lọ kí àgbà kí nàbà délé rẹ̀ nàbà gbọ́mọ rẹ̀ níta lówú lówú lówú lówú tuntun kan rẹ̀ wọ́n ti kọ̀dá hù sàlámà lé ètò kọ̀dá hù ah, ah. fún ẹni ọlọ́run èdè lè kú bí báyìí. ní mú kàn bàbá ìlà dé nàbà dé níbi máa ń tó àbá rẹ̀ máa ń tó àbá rẹ̀ ah ní ah. ìsìn máa ń tó bá jẹ́ ìsìn lójú bàbá rẹ̀ ní ìsìn abájú bàbá rẹ̀ pé wọ́n pamọ́ra tí wọ́n ní ẹ̀wò ábẹ́rẹ́ náà ni ẹ̀yìn ẹ̀wọ̀dà ọmọ yìí ń tá àpẹẹrẹ láàrin ọ̀dà oníbẹ̀rẹ̀ ni olébí lọ́pàá ń jọ kan ẹnìkan kì í ṣiṣẹ́ pálásì ọba ìbí bá pa wọn ló bá bọ̀ ń gbó oúnjẹ wá oúnjẹ tí wọ́n jẹ kù ní pálásì ọba ló ń bá jẹ ẹ̀yìn ẹ̀ ní òun bá ṣàṣepọ̀ pẹ̀lú ìyàwó ọmọ tó ń fi bínú ìjẹkújẹ lọ́pàá ìdíjẹkújẹ pàmì àti gbogbo ọmọ ló kún ayé àdíjẹkújẹ àwọn òbí wọn jẹ ká lórí ah. tí a máa ń sọ halali jẹ tí ń sọ halali tí ò jẹ haramu tó yára ẹnìkan kọ tó yára ẹnìkan kọ torí ìtọ́ ọ̀gá fún pòlíìsì ni ọba kọ́ọ̀kan kọ́ọ̀kan bínú dà ẹlẹ́ yìí dún ọmọ ìyá bínú dà ẹlẹ́ ẹ ẹ ráì mọ iye yẹn tí èwúrò ní ìsìn ebi anyway ni mo fẹ́ ni mo fẹ́ lọ mẹ́wọ̀n jẹ́ kí ti pamọ́ náà ẹlẹ́ẹ̀kejì tí yàrá yóò tó pọ̀ pẹ̀lú pé kò yẹ kó fa ìyàlẹ́tẹ̀ ìní á ìlú mú tẹ́tìlì òun nínú olùsí tó ńlá yìí olùsí tó ńlá yìí alábìlí ayọ̀ pọ̀ wájú ọlọ́run olùsí ẹ̀kọ́ rọ̀ ni olùsí ẹ̀kọ́ rọ̀ ni tó yókù jẹ́ tó ńlá yìí. gbọ́dọ̀ bá tẹ̀ lágídí tí ọlọ́wọ́ tọ́lọ́wọ́ bàtà ní olówó ìdí bẹ́ẹ̀ lọ́rẹ̀ ó mú kọ́ lè lágídí kàwọn ní a máa wò bí ìbá rẹ lọ́rọ̀ bá sàánú ẹ̀rẹ́ bá ń wọ ẹ̀rẹ́ bá ń wọ́n ní òkò báyìí àjòkò ti rú àwa olùkùnrin lójú rẹ̀ ẹ̀dá ẹ̀kọ́ ni ọ̀dà ọ̀hún yóò fi kó ti ga ju bíi lọ lágbóolé mẹ́ma jókòó mẹ́ma ti di pé ibìkan tó yẹ pé ẹ̀yìn lò ti gbogbo ẹ̀ máa ló máa máa ṣe. ǹjẹ́ ìpè bẹ́ẹ̀ pé kọ́ wá ru bí ìrẹ́lọ́n fi sànú rẹ̀ lọ́rọ̀ fi lè fi eré òfò tí ìbá já lù ú dànù. ọwọ́ kọ́ wá darapọ̀ má wàá táníkà ọlọ́run náà kó méjì má wà kó méjì má wà kó kájọ jókòó pọ̀ kájọ kájọ kẹ̀kẹ́ kẹ̀kẹ́. ìbẹ̀rẹ̀ rí ìbẹ̀rẹ̀ òfin ẹ̀sìn tiwa ń parun kò sọ̀rọ̀ ńlá lórí irun pé ọ̀gá lórí irun pé bọ́gà bọ́gà ìwò ṣe rárá yóò tó pọ̀ náà yóò àjọ pẹ̀pẹ́ kẹ̀kẹ́ yìí ẹnìkan ẹ̀sẹ̀ ta Islam láyé ìjọ ọdún yàn dá wọn á fẹ́ kí wọn bá ti bọ̀ ọ̀rùn ọ̀kan ẹgbẹ́ wa ìdùnnú fáwọn àwọn tó bọ́ bẹ́ẹ̀ wọn á pè ṣé ọ̀rùn òjì wù àbí à tó tù ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹnu náà máa sábà lọ ní ọ̀gá ẹ̀sùn ẹ̀sùn ẹ̀sùn wọ́n yìí wọ́n yìí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ rárẹ̀. ní máa fi hàn tán onímọ̀ọ́mù ọlẹ́sìn yìí wà lẹ́ẹ̀sìn ọlọ́run ní òun ti ń lò sẹ̀mí bọ̀ wọn ò lówó ìlà yìí kó ń lóyún kẹ́kẹ́ ẹrú ló ti mẹ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ yìí á àti pé kankan bẹ àjẹ́ náà tó lọ òun òun bára àwọn olùkọ́ tó ń gbà sílámù ìsìlámù ló ṣe wá lọ́lẹ́bù abákan náà lọ́lẹ́bù abákan náà kùtùbà yóò jẹ́ wọ́n gbélé jú wọ́n gbélé ayá wọ́n gbélé jú wọ́n gbélé ayá ẹni tí wọ́n wò pé ó ní nǹkan tó ọyàn wọ́n tó ọlọ́mọ yá ti gbẹgbẹ rẹ̀. àbá kan ọlọ́run ti gbẹ̀gbẹ́ àbá yìí bàbá bẹ náà ọlọ́run máa dáhùn ní máa kọ́ máa ń jó lọ́wọ́ ní máa ń gbé apá tí wọ́n ti bẹ́ já tán wọ́n ti bẹ́ já apá wọn ti bẹ jáde sí níbi jọjọjọ wọn ti bẹ wọn máa lọ́tọ̀ wọn wẹ ní tí wọn bí apá ìlọtọ bí apá ẹ bá ní bẹ lọhùn ìtọ́ ti dúbà ìbàdàn ẹ bá ní bẹ lọhùn kí ẹni ìlọ bá kú fàdé ah, ọlọmọ yóò kú o àmọ́ tí ó ní ẹja ẹjọ pọ àyíkọ́ ah, ọlọmọ yóò kú ó ní ọ̀dà à ń pẹ ẹ̀sìn sùúrù ẹ mọ ẹ mọ wa ẹ mọ lọ sí ẹ̀tọ́ náà wọn làwọn sọ̀rọ̀ jẹ mọ wa sọmọbí ó ti ṣe ó ti gbẹrí wá ti gbẹrí ó ti gbẹrí kò sí ojú ọgbẹ́ má kò sí kankan má ah, àfa àbí ìfẹ́ dé ọmọ tá a ti nǹkan jó lọ ni. ẹ wò kán bẹ̀yẹn àfihàn máa bá ìtàkùnmọ̀ nìyẹn bọ́ọ̀lù ìtàyé lọ nìyẹn. kí ẹ máa wúláyà kọ́ máa wúláyà yẹn kì í dé wọ́n ga lókè wọ́n wọ́n wọ́n wọ́n wà kótó kótó rẹ́ràn rẹ́ lẹ̀ jẹ́nà pé wọ́n ni ìwọ ni máa pé rárá ìwọ́kọ̀ ìwọ́kọ̀ àwọn ni kí a máa pè ọ́ ní nǹkan wọ́n pè ọ́ ní nǹkan jókòó láàrin yàn ẹjọ ẹjọ súnmọ́ra ẹjọ tí wọ́n sọ ọdún lẹ́yìn fẹ́ yé ní ìdílé tó máa tẹ́jú wa wọn mọ̀ bẹ́ẹ̀ nìkan bẹ ọmọ ọ̀fọ̀ báyìí bẹ sún ẹ̀sùn ẹ̀sùn kọlọmọba kọlọmọba abẹ́ náà kó pọ̀ wá láàyè. bẹ́ẹ̀ ni bó bá ti di pé àǹkan gẹ́gẹ́dẹ́ ń bẹ tí wọn ráyè ìdókòó kájọ mọ́lẹ́jì à ọ̀rọ̀ àgbàdo ní kájọ mọ́lẹ́jì à ní kájọ kájọ kájọ sórí rẹ̀ wọ́n bá jọ fún mara wa yìí náà gbogbo ohun tí ọ̀dà alára ìrọ̀ kájọ ti kúrò àlùbáwọn ọlọ́mọdé ṣe bẹ́ẹ̀. owó lẹ́jọ́ wọn lé yọkọ̀ owó èèyàn òdìgbà gbé yìí lọ. olùsí lagidi anábì kò ní ra lọ lọ́wọ́ torí bẹ́ẹ̀ kó fi lagidi òsì lọ́dọ̀ rẹ̀. ẹlẹ́kẹta ìní arákùnrin kan tó sọ ọlọ́run bá àlékè ọ̀dá di ní fi ń tajà ti fi ń rajà ọlọ́run ní fi ń tajà ti fi ń rajà bóòlù ti fi ń ṣe láyẹ̀ tí òun yára rí ẹ̀mí nìyí kò lè ta nǹkan láyé láì sí pé pẹ̀lú ọkọ̀ náà pé wàláì tàláì wàláì tàláì akadé fi yìí kò léèrè lórí iye ara ní lata àwọn ìtẹ́wọ́ ni ẹ̀sàkọ̀ ẹ̀sàkọ̀ àwọn lọ́wọ́ irọ́ ní ń pa o ń bọ̀ lọ ọkọ̀ akadé fi dọ́sìnì ọkọ̀ dọ́sìnì ọkọ̀ dọ́sìnì ten naira ọwọ́ à ń tẹ ọkọ̀ kan tẹ́ntẹ́n náírà o tí ń tẹ́kẹ̀ ikú wò dìbò mọ́ ìdìbò náà ń búra kálukọ́ gbàgbé ah, ẹ bá ra o kò lè ra kò lè tajà láì ìfọlọ́n búra kò lè rajà láì ìfọlọ́n búra yóò rajà yóò máa ṣètò náà ní wa láì tàláì tó ń bá ní òun àbí funfun yín kò sí ní ẹ̀ta fóun ẹnì kẹta nù ẹ̀yin onídòwò ẹ̀yà kí ìlara bẹ̀rẹ̀ ẹ̀kí ìlara o ẹ bá àwọn èèyàn ọlọ́run tẹ máa òjì tó lè jẹ wọ́n jẹ táwọn kan àwọn tẹ́ka ànídàkọ wọn ọ̀nà kú ní ìpínlẹ̀ ọjà títà bàdúrà àbá báyìí gbogbo kiri tó ti mọ̀ nígbà tó ká di tó ẹni takò lè lóúnjẹ òun níwájú akérèmọkúnlá ẹ̀ẹ́dẹ́kúnlá alamọ́sáàdà salamu aleykum yóò dàdí yóò dàdí yàgò lẹ̀ lọ́dọ̀ yóò kó tìrabìlà tó ti gbé fún wa pẹ̀lú gbọ́dọ̀ pàtẹ́wì yín pẹ̀lú gbọ́dọ̀ lẹ́yìn ọlọ́run yìí àjẹsí tí ọ̀dà fún yín àwọn lamọ yìí ẹ̀ẹ́dẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ ìfọkànbalẹ̀ kò sí wàhálà téèyàn ti ìfọkànbalẹ̀ tó tọ́ irọ́ sì irọ́ yóò ti máa wọ fún ọ ni ọbẹ̀ ti máa wọ dáadáa ni. káyọ̀ ṣe bá àti dé bí ìbàdà irọ́ ni. Ah wọ́n ní ká lè mọ̀ yín pé kò yẹ kí kò yẹ kí olùjọ́ lagidi àyà kan bẹ iná suratul Alaq láti àyà kẹfà dáyà keje ọlọ́run ní kàlà iná lè ìnsá náà láyà sábà àrùn sẹ́yìnà. kẹ́ra ẹlọ́run ní ẹ̀ gbọ́. iná ìnsá náà láyà sọ́gbọ́n.

làyẹ́bíyá ọlọ́dẹ́bí ló ti náà ńgbà tí ká ńlá dé ilé ńlá dé tó dìbò tó wọlé tán olóògbogbo gbogbo olùdìbò fún èsì ajímọ́ra wọn kankan wọn láti pé wọn ní olówọlé òfìdèrò Àbújá òfìdèrò onígbàdòfin stéètì òfìdí gọ́fúnà òfìdí ọ̀nàrẹ́bù akọ́pàkọ́ hmm. ẹ̀ńdá tí ń rí tẹ̀sílẹ̀ tàwa mọ́ kí ló fà á ara ó sẹ́kínà ọ̀rọ̀ alọ́lọ́rí tó ń di rọrọ̀ kọ́rọ̀ fi dé òun níbi yín mọ́. tàbíkà ni máa ń máa ṣe pẹ́pẹ́ pé bóyá bó ń bá ṣe dáadáa táwọn èèyàn nǹkan níbẹ̀ yọ bọ̀dọ̀ òun níbi yín mọ́ báńkì ti kún. lọ́nà fi máa ju pọ́ǹpù sí nígbẹ̀gbẹ̀ yẹn nígbà bá ń rúfò já ń rúfò já ọlọ́ni ọ̀dà ọwọ́ ayẹpẹrẹ ju àwọn tó kù tiẹ̀ pẹrẹ wò lọ́wọ́ ayẹpẹrẹ jù wọn lọ yáa ju kọ́pù tiẹ̀ náà gbòòrò ah. aláwọ̀ bá kú wọn lọ́wọ́ àti gbogbo bi tí òwe lè kọjá mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ah, wọ́n lè kọjá mọ́ ní oníyàwó níbi ìlà ọ̀nà yóò dáa ọ̀nà bẹ yóò dáa ah, ẹ̀dà ẹ̀dà ẹ̀dà ẹ̀dà máa kọjá mẹ́tẹ́lẹ̀tẹ́lẹ̀ oníyàwó òun ti kọjá bẹ ní ìsìn iléke ogójì ọdún ni òun ti ẹ̀rọ ti mọ́ ó ti ń gbé kíní ó ti ń gbé eh, yàrá yàrá yàrá ti ọ̀dọ̀ yín bì yẹn kọ́dà bí búkà tí ń yá ni ó yàrá bí là ń sọ o àwọn ibi ti yàrá wà lọ́gàn ni o ah bí sílẹ̀ ìwọ́dọ̀ lọ́mbẹ̀ ìnáwó lọ́sẹ̀ yú mbẹ̀. njẹ́ pé kátó ra lẹ̀ ni wọ́n sọ ojú ọkọ̀ síbẹ̀ ìjọba mo ra lẹ̀ ẹ̀mọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóògùn ara wọn bẹ ìjọba bẹ́ẹ̀ ra lẹ̀ sí i so olówó léyìí lọ́wọ́ dọ́kọ̀ bẹ́ẹ̀ ni o àfẹ́ máa kọjá náà máa ń jọ dábì o pẹ̀lú òfin ní ẹni ni mọ́dágbólé ẹni lágbo yọ tako lágbólé àgàgà oko wọn òtún débẹ̀ yẹn mọ́ ẹnìkan bẹ tó fìdí rẹ ní ìbò tí a yọ ẹ mi ní dáàbò ẹ àmọ́ tí máa ń júwe rẹ ẹ mà á. lábẹ́ local government kan náà làwọn ẹ̀dọ́ wà ó yára bí rẹ̀ ó sì dìbò ó sì dògè gbà ní ìtọ́lọ̀ láàrin ìlú gbogbo ayé ìpìlẹ̀ nìire kì í dẹ̀ ẹ̀sẹ̀ nìire. wọ́n fẹ́ dìbò eléyìí ọwọ́ kàmpéè débì kan mi ní sọ̀rọ̀ yẹn náà ọwọ́ kàmpéè débì kan àwọn ẹ̀rọ dẹ̀wọ̀ dàgbà wọ́n lè dẹ́kun péjọ́kù. ọ̀fẹ́ ní ní high level nàìjíríà ó gbàgbé pé apá bíbá ìyẹn ti di ọ̀dùnká kó o tó dìbò ló ti ń dolówó o tó wá dépò tí o kí tí ìṣòwò tiẹ̀ tí ìṣòwò bàbá rẹ̀ tí ìṣòwò yàrá ìyá rẹ̀ ìran yín kò ní ó lè tún rántí oko yín tì gbogbo àwọn tí ò tó ọ tí a dìbò tí a wọlé ní ẹ iná ò ibi tó wà iná ò débẹ̀ tẹ́lẹ̀ àkànní amúnáwá bì ọ̀nà tó ọ̀tọ̀ dẹ́yìn ọlọ́dà àkọ́tẹ́lẹ̀ àkànní amúwá níjọ wọn dẹ́pọ̀ ọdún mẹ́rin tó olùsọ fẹ́ parí yìí kí ló fi sọ́nà ọ̀nàgbò yìí. adọ̀balẹ̀ pé tó máa wọlé ilé mi. kò sí ìkẹta síbẹ̀. àwọn kan wọn sọ fún mi nígbà táwa ń dìbò tó jẹ́ ń dìbò rẹ̀ gangan. ọmọ kan wọn ní àmọ́ àmọ́ àwọn tọpinpin ìbò abà wọn gangan abà wọn àwọn tó fi gbó bẹ̀. wọ́n náà wá dúró mbẹ̀ wọ́n wá kábò tí wọ́n kábò wọ́n ka ẹgbẹ́ kìíní wọ́n ka ẹgbẹ́ kejì wọ́n máa dédé ẹgbẹ́ díẹ̀. wọ́n á yíwò mẹ́ta. èèyàn ní àwọn tó náà sẹ́ǹdì lọ bẹ̀ àwọn tó náà síbẹ̀ ọjà bọ́ ní sin o kò sí ọjà bọ́ ẹ̀ta ló kọ̀ ẹ̀kọ́ jábọ̀ ẹ̀kọ́ jábọ̀ àmọ́ pẹ̀lú kára ọlọ́run ò jábọ̀. lásán sọ fún wọn bí tiwa pé àwọn ìsàkó ló ṣe ìlú lẹ́yìn tó bá ta dáadáa àgbọ̀nìbò ẹnìkan ò lè fi ọ̀rọ̀ lè fi kẹ́kẹ́ alẹ́ ló ń bí nítorí ọ̀gá yìí dákọ̀ jẹ́ sí ni pé àìfọ̀gbẹ́ fọ́gbẹ́ èèyàn kálí máa ń tẹ́ ń kò ní àmàlà mọ́ ni nígbà tí òun kò dáa fún ọkọ̀ sí ẹ̀jẹ̀ ọgbẹ́ fún ọgbẹ́ èèyàn ìjẹun ta ìyẹn kan yìí mọ́ èyí nìkan lè bí wọn ẹni máa ń mí nǹkan lọ́dẹ̀ tí wọ́n yà wà láti pa èmi ìgbọ́n ah. kankan gba ẹ̀. ìjọ́bù náà mo tó gbọ́ ọjọ́ náà ìgbà tí kò tọ́rọ̀ kàmpé náà nìyí gbọ́ lójú tó wí lọ kàmpé yẹn àyíwájọ ni wọ́n láti fún alábọ̀ tó tẹ̀lé fẹ́ pé ah táwọn àgbàlagbà sọ fún wáyà lè gbìmọ̀ ní à ah. àwọn sì pèlè ní láàrin àbàbá ìlàbà rẹ̀ mo ní ìgbọ́ wípé ọmọ ogun mi ni wọ́n lọ́wọ́ ogun mi ni ọlọ́mọ náà bí mi ọ̀sọ̀lẹ́ nà ni. bàbá ni ilé ìdìbò mú yìí ó yẹ kí local government wọn ó yẹ kó sọ di èkó ni níbi tí kò rẹ̀ dé ọ̀nà pẹ̀lú wọ́ọ̀sì ìdúgbàdàn agbó àyẹ̀tọ́ ló ti fẹ́ dì ní alábàdàn júwe fún aláyọ̀dé fún wọn fẹ́ra wọn hàn án bẹ́ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ lè rìn èyí tó gbóngbòrò náà sí wọn ń dàgbọ́ tẹ o dẹ́kun fi fọ́tò láàjẹ ni kádó kádó kádó hàn àpànà fọ́tò sí láàjẹ. yóò gbẹ sínú mú. ẹ ẹ jọ pé wọn àjọ hàn. bẹ́ẹ̀ la jẹ ìyẹn bá wọn yà fọ́tò bọ́yá fi tẹ̀lé rẹ̀ ní polongo rẹ̀ kò ní di fọ́tò kò ní di máa tẹ pósítà lẹ́fẹ̀ẹ́ kò ní ìyẹn ẹni tó ṣe dáadáa fún mọ́ ọ. إذا شئت أن تزداد عزا ورفعة تواضع واللين وترك الكبر والعجبان تواضع واللين وترك الكبر والعجبان نكما يا ريت أما با وني ẹni bá ní déjì lọ́wọ́ osùnmọ́ jíjẹ ọ̀tá ẹ jẹ́ wá fún wa ní àdúrà kan bẹ̀rù àdúrà yẹn ni gbogbo ẹni bá ń tọrọ á máa méjì méjì ọlọ́ọ̀dínga ọlọ́ọ̀dínga ọlọ́ọ̀dínga ẹ máa tọrọ tí bá ga tán wọ́n o kọ́ máa lò kọ́ máa ṣe o mọ́tò ní gíga ní Ah, yóò dáa fún wa jíjẹ́ máa lò ìyẹn máa bẹ lọ́rùn rẹ̀ máa gíga tó pé tó bá dé sẹ́ni pẹ́ ìkámọ́ àgbàlagbà ńlẹ̀ yorùbá wọ́n lẹ́yìn tí ò ní lárí lò lọ ìwà oníwà ní wù ẹjẹ́ ó ló lọ́tọ́ hmm. ẹlòmí àwọn bẹ́ntì òun bẹ́ntì yà èmi máa ní sáà àní ẹ̀ ó wà o ó wà <laughs> o ní ìmọ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ sáré tí kó gbà ẹkú mẹ́ta ẹgbẹ́ ẹ̀lẹ́ kankan kọ́ ẹ̀yà ló mọ̀ mọ́ ọlọ́mọ ní káàdì àti bọ́lá bàtí kò ní jì wọ́n kọ́ àwọn ìrètí ná owó. ní ọdún kan wọ́n ń sọ ní ọ̀rọ̀ òsínbẹ̀ o ọ̀kan nú ẹ tó dìbò gómìnà ńlẹ̀ yìí tó sì wọlé tó sì lọ́dún mẹ́rin gbàgbó ń kó tó di kó dìbò yìí ìgbà ti lù ú ìgbà ó ti lù ú ó ti tẹ ẹsẹ nìkan dáhùn mọ́ wọ́n ti ta ayé ńgbà kan rí àmọ́ àmọ́ ńdọ́fà ìgbà láti ó ti di polówó ní ayé baba awolowo àwọn ni wọ́n ti gbẹrangbẹran yìí baba awolowo ńgbà náà àmọ́ ìgbà baba lò wọ́n lọ lọ yé ààrẹ ńjọ́ kan ọba ràn wọ́n lọ́bẹ̀. àrẹwà àti à ah, bọ́dá tí ò sí àánú sí abẹ́rẹ́ yìí náà ni àwọn sì máa gbé àwọn ànánú àrẹwà pè wọlé wà tẹ̀sọ̀ ẹ̀ ẹ máa lọ ọwọ́ àlọ́ àrẹwà ti kọ́kọ́ kọ̀ wá ni àti fúnfàjì ni bàbá yìí wá kọ̀ wá pẹ́ sígbà náà àrẹwà ń jáde ni àyè bá bá wọn jẹ́ kó de mọ́tò pé ah bọ́lá kí ló dé ọkọ̀ ah ni ààrẹ ẹ wà lọ ìbọn ẹbí òun àgbọ̀gbọ̀ gbé nǹkan ti ó ti dunu báyìí máa máa lọ máa lọ ààrẹ ní ìlọ dírẹ́bà máa tọ́ padà ẹ wọlé padà ẹ wọlé ó lè gbé lọ ilé padà ó sì lọ gbé ọkọ̀ tó fún ọ láyé màtí yóò di gómìnà láì mà pé ó lè di gómìnà wọn. lẹ́yìn náà lọ́wọ́ padà tí wọ́n á di gómìnà lọ́yọ̀ sí. ẹ wo bí ọba ní mowó náà mọ́tò rẹ̀ iná ní ìsè ayọ̀kúta ayé mọ́ ní ìsìká ẹ̀sìn ló dẹ̀bi níbẹ̀ ẹ̀sìn. àmọ́ ó ṣe ń dàbí nígbàgbé ẹ̀ gbogbo àwọn tó ti dára fún èèyàn ni wọ́n bá tí ó ti wá ní òjáwọ̀ máa lọ bẹ tí wọ́n lọ máa pé ẹ̀yìn máa kó ìlú olówó tèèyàn ta àbá ìbá ń kó ìlú olówó tèèyàn ta gbogbo àlọ́ ìdá rẹ̀ pátá ni ó lò mọ́ tiẹ̀ ọlọ́wọ́ bọ̀dọ̀ ọlọ́wọ́ bọ̀dọ̀ ara. ọlọ́wọ́ bọ̀dá àfa àgbàǹdọ̀ yóò lówó ọlọ́wọ́ bọ̀ bára ká ara rẹ̀ yóò bọ̀ àti ara rẹ̀ torí tí bẹ́ẹ̀ lọ́wọ́ tẹ̀ wọn lọ wọn lọ wọn lọ gbà fún wọn. àwọn ọlọ́yẹ tí wọ́n wá bá òun tí wọ́n bá gbọ́n kọ́ èèyàn lé ọlọ́yẹ mo sì láǹfààní tí kí n máa kó yíyá rẹ wọ̀nà mo tí èyí má láǹfààní gbà mí mo ní àǹfààní níjọ́ tí ààrẹ ń sọ babalẹ̀ ti sọ ní àìrọ̀ àìbẹ̀kọ́ ọ̀ sáyò sáyò sáyò láti pàdé lọ́dọ̀ olóye ju wa wọ́n ti dọ́rẹ̀ ìyá wọn kú lálọ́ kí wọ́n jọ náà lápàdé ńlẹ̀ ní kí ah, àbá gbé ní àbá gbé lẹ́jẹ̀ ẹ ti gbé nítorí lẹ̀ ní à ilé yìí náà àyọ̀lẹ́ wọn àwọn ọ̀rá yìí ní ìwà mo ní mo wá bí jẹ̀yìn lọ ẹ̀mọ̀lá mo bí jẹ̀yìn lọ mo wẹ́ẹ̀rẹ̀ ayé náà mo fi náà wá lọ mo sì dáhùn ó ti sọ yẹn yé.